nínú àwọn tíra rẹ̀ bákan náà ó náà ní at-Tarikh as-Saghir al-Imam al-Bukhari rahimahullah nígbà tó kó tíra rẹ̀ Sahih tó kó jọ gẹ́gẹ́ bí àwọn míì náà ni àwọn ẹni tó kọ Kutubu Sunan àti Imam Muslim nínú Sahih tiẹ̀ àtàwọn olùmọ̀ púpọ̀ nínú àwọn tíra eléyìí tí wọ́n ti kó àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam jọ àríkó ní kálukú nínú àwọn olùmọ̀ yìí báyìí wọ́n máa dá abala kan yà sọ́tọ̀ nínú tírà wọn eléyìí tó sì fún wọn máa ń pè ní kitabul adab ó ń bẹ nínú sahih bukhari ó ń bẹ nínú sahih muslim ó ń bẹ nínú kutubu sunan iye bíi sunan abi dawud an-nasa'i ibn majah wa tirmidhi nítorí pé a ti mà ibi tó bá jẹ́ pé ohun tí a máa bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ ń gbogbo gbà wọn náà làwọn òfin ṣẹ̀ríyà ó tọ́ kọ̀tọ́ ó tọ́ kọ̀tọ́ tó bá pé lẹ́yìn nìkan náà lèèyàn bá mójútó kì í sábà jẹ́ kí ọkàn kọ́lẹ̀ kì í sábà jẹ́ kí ọkàn kọjá nǹkan tó ṣe pé yọ̀rọ̀ ra máa rọ̀ ṣùgbọ́n àwọn bùkátà àwọn tíra táwọn náà tún sọ nípa al-adab ar-raqa'iq tí wọ́n kọ́ wa báwo láti máa ṣe pẹ̀lẹ́ báwo láti máa tún wa wá sí pẹ̀lú pé mo mọ òfin mo mọ ìdájọ́ ó yẹ kí ọkàn mi náà kò tún máa lẹ̀ eléyìí ló fà á nítorí pàtàkì tí irú ẹ̀kọ́ yìí pàtàkì ló mú kí ìmáàmù Bukhari rahimahullah kó wa jẹ́ pé ó kúkú dá tíra yìí àsọtọ̀ yàtọ̀ sí kitabul adab eléyìí tó wà nínú Sahih al-Bukhari ó tún wá pé eléyìí jọ eléyìí tá a mọ̀ sí al-Adab al-Mufrad. àfọ̀nì tíra bẹ̀rẹ̀ tíra rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ẹ̀sìmà ipe ń ṣe làwọn olùmọ̀ náà máa ń bẹ̀rẹ̀ tíra wọn pẹ̀lú bisimilahi rahman rahim láti kọ́ sí al-Qur'an alákùnrin nítorí pé al-Qur'an ó bẹ̀rẹ̀ pẹ̀lú suratul fatiha á sì rí kẹ́ǹkan àkọ́kọ́ tó síwájú alhamdulillahi rabbil alamin nínú suratul fatiha òun náà basmala bó tilẹ̀ jẹ́ pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nípa pé ṣe bismillahir rahmanir rahim eléyìí ti ń bẹ ní ìbẹ̀rẹ̀ suratul fatiha sí àyà kan ní àbí ìsà àyà kan ṣùgbọ́n asáti rí i pé bismillahir rahmanir rahim òun náà lọ bẹ̀rẹ̀ suratul fatiha suratul fatiha tí í ṣe súra alákọ̀ọ́kọ́ nínú alukur'an bẹ́ẹ̀ náà ni gbogbo súra kọ̀ọ̀kan nínú alukur'an òun ni bismillahir rahmanir rahim iná ló tún bẹ̀rẹ̀ so a sì ti mà pé bẹ́símẹ́là tó wà ní ìbẹ̀rẹ̀ súra kọ̀ọ̀kan kò jẹ́ ní tí wọ́n fi bẹ̀rẹ̀ àwọn súra yìí bí ìbáṣepá nàbì sallallahu alaihi wasallam ló fi pa àwọn sàhábà láṣẹ kan síbẹ̀ a sì mọ̀ pé nàbì sallallahu alaihi wasallam náà kò lè ti kára rẹ̀ parú àṣẹbẹ̀ nítorí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha bẹ́ẹ̀ àwọn ìwé tánàbì sallallahu alaihi wasallam máa kọ sí àwọn olórí àti àwọn lọ́balọ́ba àti àwọn ọ̀gágun ọ̀gágun máa bẹ̀rẹ̀ ìwé rẹ̀ ní pẹ̀lú bisimilahi rahman rahim eléyìí náà ló mú àwọn náà kẹ́kọ̀ọ́ ipe gbogbo àwọn òwe táwọn náà bá ń kọ ká máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ìgbà tí alimami bukhari tó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim kò sọ àsọlé lórí eléyìí gẹ́lẹ́ gẹ́lẹ́ bó ti ṣe ṣe ní ìbẹ̀rẹ̀ sahih bukhari ó bẹ̀rẹ̀ tíra sahih bukhari náà pẹ̀lú bisimilahi rahman rahim láì sọ ọ̀rọ̀ tẹ̀síwájú wípé ó mú hadith níyà ló mú wa níbi lẹ́yìn ìgbà بسم الله الرحمن الرحيم rahman قوله تعالى báàbò qawluhu ta'ala wa wassayna al-insana biwalidayhi hasna a ti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ ènìyàn wípé kó ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì òbí méjèèjì bàbá wa àti ìyá wa àti ọlọ́run bá ní kíkà sí dáadáa sáwọn méjèèjì tọ́lọ́run bá wá pààyàn òfin ṣẹ̀ríà tí nǹkan kan ọ̀bá ti ṣẹ́rí àṣẹ lọ síbòmí àṣepé àṣẹ yẹn yóò máa túmọ̀ sọ́ra yẹn sábà bí wá léèrè kí ni ìdájọ́ ká ṣe dáadáa sí bàbá àtìyàwó ìdáhùn wa ni pé ọ̀ràn àyàn ní ká ṣe dáadáa sí bàbá àtìyàwó bàbá àtìyàwó àyè báyìí ta ní ká ṣe dáadáa sí wọn ìbá jẹ́ mùsùlùmí wọn ò bá àti ẹ̀ má jẹ́ mùsùlùmí bàbá àtìyá yìí wọ́n ní ìwọ̀ lórí wa pípé ká ṣe dáadáa sí wọn nítorí pé tá a bá yẹn á rí pé wọ́n sọ àsọtẹ́lẹ̀ fọ́mìyàn lórí àwọn òbí rẹ̀ méjèèjì husna pé kó ṣe dáadáa sí wọn òbí méjèèjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó bá jẹ́ mùsùlùmí tàbí ha wọn náà tí ó bá sì jẹ́ mùsùlùmí kò sí mùṣkílà ń bẹ̀ ṣùgbọ́n fi ọlọ́run bá ní wípé ìgbà tó ti jẹ́ pé àwọn gangan ni wọ́n ṣe sábàbí tí ìwọ fi ń bẹ̀ ó ti tó ní sábàbí tí ó sọ ṣíṣe dáadáa sí wọn tí ó sọ dọ̀ràn yẹn fún ọ. àyè ووصينا الإنسان بوالديه حسنا وذلك لأنهما سبب وجوده nítorí pé bàbá àwọn náà ni wọ́n jẹ́ sábàbí bíbẹ̀rẹ̀ tó bá jẹ́ kí bàbá àti ìyá rẹ̀ bá ní sábàbí bíbẹ̀rẹ̀ dáadáa làwọn náà ṣe sí ọ wọn náà gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ẹlòmíràn máa sọ pé bàtà uh, òun lè ṣe dáadáa sí bàbá òun àbọ̀ òun lè ṣe dáadáa sí ìyá òun nítorí pé bàbá òun tó ń gbọ́ nínú history òun náà ní pé bàbá òun kò sojúṣe kankan lórí òun ẹlòmíràn máa sọ pé tó ń gbọ́ nínú history òun náà ní pé bí mami òun ti ṣe bí òun tán náà ló gbé òun sọ sílẹ̀ ẹni tó wà sojúṣe kí ni nǹkan tó wọn fẹ́ ṣe lórí ẹ̀ káfí yéru wọn wípé ń tọ́ dájú òun náà ní wípé o máa ń tó ń sọ òsì máa ń tó ń wé lọ́fà ló fi ń sọ wípé bàbá rẹ̀ sojúṣe lórí rẹ̀ ojúṣe wo ló tún ju bíbí tó bí ọ lọ òníyà rẹ̀ sojúṣe lórí rẹ̀ ojúṣe wo ló tún ló ju níní oyún rẹ̀ sínú fi gbé ọ ká títí oṣù mẹ́sàn ó tún fi wá bí ọ ọdọmọ bí kókó bí yíyè iná nìyá yìí ní ìjọ tí ó bí ọ ọlọ́run bá ní kọ wá sílẹ̀ ayé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì. a sì mọ̀ pé sọ́nà anábì sallallahu alaihi wasallam fi hàn wá wípé òbí wa tó bá tiẹ̀ jẹ́ pọ̀ ṣẹbọ ni babalóòsà ni abọ́ rẹ̀ ni dandan dandan a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nítorí káwa pẹ̀lú wọn ká lè bá àtúkà lálàáfíà ó wá nínú ẹgbẹ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ Asma binti Abi Bakr radiyallahu anhuma ó lọ́nà ẹni tó jẹ́ àti Aisha radiyallahu anha ó sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní inna ummi qadimat wa hiya raghiba wa hiya mushrika ìyá mi dé bùkátà ló gbé wa ṣùgbọ́n ọ̀sẹ̀ bọ̀ ni àwọ̀ ọ̀sẹ̀lẹ̀ ummi wa anabi sallallahu alayhi wa sallam sọ́wọ́tọ́ kí n gba ìyá mi tọwọ́ tẹ̀sẹ̀ kí n ṣe dáadáa sí i anabi ni sílẹ̀ ummaki kẹwọ́ gba ìyá rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo àwọn excuses tẹ́lómi ọmọ mú wa ní lọ́fà lòun ti ṣe dáadáa sí bàbá òun àbí ló fà lọ́wọ́n fi ṣe dáadáa sí ọ̀hún àwọn ẹ̀sìkìsì tí ò rí ti múlẹ̀ ni à ń bọ̀sibọ́sí kéèyàn lè fẹ̀yìntì nítorí pé àti àwáwí tí ò bá ti fìdí múlẹ̀ lẹ́nìkan bá fẹ̀yìntì wọ́n jọ ṣubú dànù. wọ́wọ́ sọ́yìn ẹ̀ǹsán ẹ̀ǹsán níbi alif ọ̀làm lè sọ̀rọ̀ a ti sọ àsọtẹ́lẹ̀ fún èèyàn gbogbo èèyàn kò yọ ẹnìkan ẹni tó lè sọ pé àyà yóò bọ̀ òwe ọ̀nà ìlẹ́ni tí ọba ti yọra rẹ̀ kú lábẹ́ jíjẹ́ èèyàn àti tí mo fi ti wọ̀ ti jẹ́ èèyàn èèyàn ti di nǹkan mìíràn kọ́ lọ́mọ yà á lè ràn kù èèyàn ti di nǹkan mìíràn nígbà tí èso pálíjànú ni wọ́n èèyàn ti di nǹkan mìíràn nígbà tí èso pé nǹkan gidi ni ìsàn àti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ èèyàn. ihe husna pé kó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì eléyìí ó jáde makhraj al ó jáde níjáde pé wọ́pọ̀ jù nínú àwọn èèyàn bá ti àwọn ìyá lásán ni wọ́n ní wọn ò ní bàbá ìyá lásán ni wọ́n ní wọn ò ní bàbá kì í ṣe pé bàbá wọn ti kú o ní nǹkan tá a gbà lérò nítorí pé bàbá kú ìyá kú kò pé kọ́ ọmọ ọmọ tó ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí sọ̀hábí tó wá bá nàbì sallallahu alaihi wasallam tó ní kí ló ṣẹ́kù nínú dáadáa eléyìí tí mo tún lè ṣe fóbi mi lẹ́yìn ìgbà táwọn méjèèjì ti kú. nàbì sallallahu alaihi wasallam tó fi hàn pé àwọn kan márùn tún ṣẹ́kù àwọn kan márùn àwọn ènìyàn as-salatu òun náà ní ká máa ṣàdúrà fáwọn méjèèjì ẹlẹ́kejì òun náà ní ká máa ṣe sàrà fáwọn méjèèjì ẹlẹ́kẹta òun náà ní tanfidhu wasiyyatihima àsọtẹ́lẹ̀ àwọn méjèèjì ká mú ṣẹ ẹlẹ́kẹrin òun náà ní kájẹ́ni tó ṣe pé yóò máa sunkún ẹbí tó ṣe pé tí ọba ti ti bàbá àti ìyá wa àbá ti tà pẹ̀lú wọn wọ́n máa sunkún ẹbí yìí pọ̀ ẹlẹ́karùn òun náà ní birru sadiqihima ṣíṣe dáadáa sọ̀rọ̀ bàbá àti ìyá wa wọ́n túmọ̀ sí pé mi ìgbà bàbá mi láyé ìgbà ìyá mi láyé kò túmọ̀ sí pé kí n má ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú wọn àwọn nǹkan márààrún yìí ó tún bẹ nínú ojúṣe eléyìí tó ọmọ tí ọmọ ṣe fòbí rẹ̀ ṣùgbọ́n tá a gbà lérò pẹ̀lú pé àwọn kan wà tí ò ní bàbá àwọn ò ní bàbá rárá wọn kàn wálé ayé ni màmá ni wọn ni wọn ò ní bàbá eléyìí jẹ́ tàwọn ọmọ tí wọ́n bí gbọ́nà zina àwọn ọmọ zina òfin ṣẹ̀ríyà ó fi hàn yín pé ìyá lásán ni wọ́n ni wọn ò ní bàbá gbàtọ́nà wọn sọ pé wọ́n sọ ìnà ìnsánà bí walidayhi husna á ti sọ àsọtẹ́lẹ̀ fún yẹn kí kọ́ máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ìyẹn ńgbà tó ṣe pé tó pọ̀ jù nínú àwọn èèyàn wọ́n ṣe ní bàbá ni wọ́n níyà ṣùgbọ́n àwọn ẹni tó ṣe pé ìyá lásán wọ́n ní wọn ò ní bàbá èyí tó ní náà ni wọ́n máa ṣe dáadáa sí ẹni tó yẹ pé ìyá lásán ló ní a ti sọ àsọtẹ́lẹ̀ fún bí kò máa ṣe dáadáa sí ìyá rẹ̀ yàtọ̀ ní bàbá ọ̀kàn lè lọ bá bàbá bàbá kọ́ wa lọ sọ́ di bàbá rẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ká sọ ara wa láti sọ́ra sí ọmọ jẹni tó yẹ pé àmà ṣe zina àmà ṣe ntọ́lọ́ ẹlẹ́dàá wa tó ṣe léwọ̀ táwa lọ bí ọmọ àlè kalẹ̀ yọ jẹ́ pé ìyá lásán ni irú wọn ni wọn ò ní bàbá wọ́n wá máa wọ́n wá máa sọ pé wọ́n wá máa fẹ́ lómi ìsí ọlá o tí ọmọ tó bí yẹn wọn ò ní pè mọ́ torí pé tó bá pè mọ́ wọ́n tẹ́lọ̀ wọ́n sì pọ̀ ọmọ má bàbá zina bàbá tó yẹ pé lọ́nà zina lọ́gbà bímọ torí ẹ̀ wọ́n kàn máa pè ní lágbájá ọmọ Abdullah lágbájá ọmọ Abdulsalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àyà yìí nípa tàwọn ẹni tó ṣe pé wọ́n bí gbọ̀nà tó ṣe pé ìyá lásán ni wọ́n ní wọn ní bàbá èyí tí wọ́n ní náà wọ́n máa ṣe dáadáa sí nítorí pé ọmọ tá ti bí zina a ti mọ̀ pé ìyá lásán ló ní kò ní a mọ̀ pé ìwà burúkú yìí tọrọ fọ́nkálé pátápátá gbáà ni ní àwùjọ mìíyàn ó ti di tọrọ fọ́nkálé láwùjọ mìíyàn pápá jùlọ gẹ́gẹ́ yìí náà ti ṣe mà ní àwùjọ àwa Yorùbá ike ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀nà ni wọ́n kàn máa bí ọ̀nà zina ọlọ́wọ́n bá ṣèṣe zina ṣíṣe ó sì léwọ̀ wọn ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a so ẹ má sùn má zina nítorí pé ìbàjẹ́ ni ojú ọ̀nà tó sì burú ni. wa wassayna al-insana biwalidayhi husna ọlọ́run lẹ́dàá sọ pé husna ọ̀la àmì ni lórí pé gbogbo ń ti mọ̀ sí dáadáa gbogbo ń ti mọ̀ sí dáadáa eléyìí tí àṣẹríà tọ́tọ́ pàṣẹ nítorí pé àṣà wa ó tọ́ka sí pé dáadáa ni a máa ṣe fáwọn òbí wa lópin ìgbà tí àṣà yun kò bá ti tako ṣẹ́ríà àmọ́ tí àṣà wa tó bá ti lè tako ṣẹ́ríà alágbọ̀nbì kan nípa nǹkan táwa kà kún dáadáa ṣùgbọ́n tó ṣe pé ṣẹ́ríà ó fi hàn pa burú ni a pè lẹ́yìn tí a gbọ́dọ̀ ṣe fáwọn òbí wa lẹ́yìn jẹ́ ti àwọn oríṣiríṣi àṣà eléyìí tó ń lọ láàrin àwọn èèyàn nípa pé èèyàn dọ̀bálẹ̀ fóbi rẹ̀ èèyàn dọ̀bálẹ̀ fóbi rẹ̀ eléyìí jẹ́ àṣà Yorùbá ṣùgbọ́n eléyìí tó ṣe kọ́ tako ṣẹ̀ríà tí àṣà kan bá ti wá tako ṣẹ̀ríà wọ́n máa sọ wípé kìí ṣe àṣà tó yẹ kí mùsùlùmí ó ti ẹ̀kọ́ mọ̀ nípa rẹ̀ ambosibosi pé yóò gbéyàwó kọ́mẹ́sẹ̀ tí ì sọ pé yóò lòun ó lò al-aadatu muhakkama àṣà ó máa ń jẹ́ nǹkan tó ṣe pé wọ́n máa ń lò lópin ìgbà tí àṣà yẹn tí ò bá ti jẹ́ nítorí tako ṣẹ̀ríà tí ò sì tako ntí ọlọ́run ẹlẹ́dàá wa tó ṣe lófin. eléyìí túmọ̀ sí pé àyè ọgbẹ́ni kankan láti wá máa bọ́ wí láti máa kọ̀ndẹ́mù rẹ ní ìgbà tó ṣe pé ń táwọn kà fún àpọ́nlé àti àyẹ́sí àgbàlagbà nínú àṣà wọn tí ìwọ sì máa bá wọn kópa ń bẹ̀. àkókò máa ẹ̀sìn kẹ́sìn tí wọ́n lọ gbà ẹ̀sìn ọkàn nàrólé bàbá rẹ lórí ni ọ̀n nàrólé ya rẹ lórí àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ fáwọn òbí wa alájọ bí ọ̀dà ìsọkúsọlá farama à ń dọ̀bálẹ̀ àbá ń kúnlẹ̀ kò sí nínú ìlànà ìgbà tẹ́yìn ń kúnlẹ̀ tẹ́ ń dọ̀bálẹ̀ fáwọn bàbá yín ojú dúdú ló ń dà yín láàmú àìgbẹ́sìn yìí ló ń yọ yín lẹ́nu a sì dúpẹ́ fọlọ́n pa àwọn ọmọ yín ti gbẹ́sìn yìí kí lọ́ wá burú kọ́mọ gbẹ́sìn yìí jòbí lọ ṣebí kò burú kọ́mọ lówó jòbí lọ èyí ti á rí jẹ́ pé tọ́mọ bá ti wá jẹ́ pọ́ gbẹ́sìn yìí jù yín lọ ẹ mọ̀ wá pè ní àwọn orúkọ tẹ́yìn gan òfin sọ ẹ mọ̀ fún láwọn àròyìn ilé ìtúsí kíkọ̀ yọ ọmọlúwàbí ó sì dá bẹ́ẹ̀ nítorí dájú pé àbòsí ń dọmi èèyàn láàmú àkọ́dọ́mọkọ́mọ wọn wọ́n lè lọ gba wèrè mẹ́sìn ni wọ́n lè sọ pé wọ́n kọ́ wọn kọ́ púpọ̀ ni eléyìí tó mú wa máa rí ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí tó ṣe pé wọ́n máa lé àwọn ọmọ wọn dà síta wọ́n lé wọn kó nílé fún wọn lè bá wọn gbélé má torí pé àwọn ò ní ọmọ kan lò tí ọba ti ní kúnlẹ̀ fáwọn ẹ ṣe bí ìkúnlẹ̀ yẹn òun náà ní gbogbo nǹkan ni bẹ́ẹ̀ sì ni Yorùbá náà ti mọ̀ pé tàjẹ́ lásán náà ní ìdọ̀bálẹ̀ wọ́n ní nítorí pé ìdọ̀bálẹ̀ kì í ṣe wà ìjẹni tó dọ̀bálẹ̀ fún ni tí ó jẹ ní wá tó fi dọ̀bálẹ̀ tọ́ a sì mọ̀ pé wọ́n tún ní ìdọ̀bálẹ̀ ọ̀rá kẹ̀kẹ́ ibẹ̀ yìí tẹ kà dọ̀bálẹ̀ náà lẹ́yìn náà lẹ tún yí ààbò ẹ bá táwọn ànìdọ̀bálẹ̀ ranù tánìdọ̀bálẹ̀ yẹ̀yẹ́ tó fi wá jẹ́ pé tọmọ ọba ti dọ̀bálẹ̀ fẹ́yìn tí ọba ti kúnlẹ̀ fẹ́yìn gbogbo dáadáa tí ọba ṣe ẹ̀ tiẹ̀ fẹ́ wọ́n mọ̀ wá fi táwọn kan ṣàpèjúwe wọ́n mọ̀ fi ṣàkàwé sọfẹ́ sọ́kọ́ mọ tó lágbájá ni tó mọ bàbá lágbájá ni bí bàbá ń ti kàràbàtà tó nímọ̀ tó tó ní kàràmà bàbá yẹn tó ní nǹkan tá a fẹ́ fi ṣe tó bá kó dòun bá ń jọ ń jọ yín lẹ́nu pẹ̀lú bàbá tẹ lọ kàràbàtà kí la fẹ́ fi ṣe nígbà tí bàbá tí ẹ̀ ń gbé gẹ̀gẹ̀ tó bá ń takò tọ́lọ́n ti ń takò tà nábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń bọ́ wá ní bàbá rí eléyìí ti lẹ́tọ̀ọ́ sí pé ká tẹ̀lé jẹ ọlọ́run yá ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u ar-rasul wa ulil amri minkum ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé tọ́lọ́ ẹ máa tẹ̀lé tà nábì Muhammad sallallahu alayhi wa sallam àti tàwọn àwọn olùmọ̀ àtàwọn tí ń ṣèjọba ni ajẹ́pẹ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn láàrin wa àwọn náà làwọn aláṣẹ tọ́lá wọn bá ní ká tẹ̀lé tiwọn walakin àkànní máa tẹ̀lé wọn tẹ̀lé afọ́jú innama al-umara'u yuta'una bi ta'ati Allahi wa rasulihi àwọn ìtàkùn ìlàwọ̀ aláṣẹ yẹn wọ́n máa tẹ̀lé tiwọn ni nígbà táwọn bá ń tẹ̀lé tọ́lọ́ tá ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́tọ̀ọ́ sí káwá jẹ́ ẹni tí yóò máa tẹ̀lé wọn nígbà náà. akramakumullah tẹ́lẹ̀ yìí bá yé wa ẹgbọ́n tí Abubakar radiyallahu anhu ti ń sọ fáwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n yàn ní àròlé fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ati'uni ma ata'tu Allah fikum wa la in 'asaytuhu fala ta'ata li alaykum mò ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam láàrin tí mo bá ti wá dẹni tó ṣe pé ń takotọ́ lọ́n ń takotọ́ ànábì sallallahu alayhi wa sallam àti pé ọ̀ràn yan kíkẹ́ tẹ̀lé tèmi ò sí máa o Allah bẹ́ẹ̀ làwọn aṣáájú rere rí báwo ló ṣe wá jẹ́ ṣé máa fi ti bàbá kan ṣàkàwé ẹran fi ti ṣéwù kan ẹran fi ṣàpèjúwe wípé àwọn ṣe bẹ́ẹ̀ àṣéwù yẹn àti bàbá àwọn àwọn ànábì tòfin wá jẹ́ kó do lásán lẹ́ẹ̀ máa gbé ká ẹ máa tanra yín jẹ. tí wọ́n máa gbé àwọn ọ̀rọ̀ kankan àbá àwọn fídíò clip kankan wípé tán àwọn kan náà nínú àwọn bàbá bàbá yẹn àwọn náà ti sọ́rí wípé ìpínlẹ̀ kò dáa ìpínlẹ̀ ọ̀tọ̀ so torí délé kí wọ́n ló dé kí láwọn èèyàn tó ń ṣe ń di rẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ kíkẹ́ máa gbé ká àmọ́ dáa jùlọ kíkẹ́ má kúnlẹ̀ mọ́ ó sì dáa jùlọ ike gbogbo ẹni tí bá ń ka bàbá náà kọ́kọ̀rọ̀ rẹ̀ kún ó tilẹ̀ jẹ́ pé àbùkátọ̀ ọ̀rọ̀ rẹ̀ ká tó mọ̀ pé kọjá nítorí pé ní tí ẹ̀sìn Islam tó ti mú wá ni tó yéyéké tó hàn gbangba bí ìgbà tó ń yọ ọlọ́sàn gangan torí ẹ̀ kò sí nínú nǹkan tí wàá fi pọ́n àwọn òbí rẹ lé o tó fi máa ṣe dáadáa sáwọn òbí rẹ ike àfikọ́ dọ̀bálẹ̀ àfikọ́ kúnlẹ̀ fún wa rárá rárá rárá kò sí ẹ̀sìn Islam kò sí nínú nǹkan tí ẹ̀sìn Islam tó mú wá ká máa wá tútù kùtù ká máa sọ pé ẹ̀ẹ́n tálẹ́ni tó sọ pé kò sí dọ́gba lẹ́nu islam tálẹ́ni tó sọ pé kò sí kun lẹ́nu islam àwọn olùmọ̀ràn nípa islam náà sọ bẹ́ẹ̀ wọ́n á ní ẹ bóòlù ẹtí wàá fẹ́ ṣe ti wọ́n fífúnlẹ̀ fún máa jẹ náà àgbọ̀lẹ̀mìnà wà. ní pé ẹrẹ ìyá apá yín sílẹ̀ fún àwọn òbí yín ní ti tẹ̀bí ló bá lẹ́nu. à tún tẹ̀sírì tuntun nù. nínú tíra wo la fẹ́ wá sí. gbogbo tíra tẹ̀sírì pátá la tù. káàárí ikú wọn túmọ̀ rẹ̀ sí kúnlẹ̀ tẹ̀ àbí tiẹ̀ dọ̀bálẹ̀ gbọ́dọ̀ ayé ká rí sọkúsọ ilé ìtumọ̀ sí pé àwọn èèyàn àwọn yìí sábà tẹ̀lé àwọn òfin tí wọ́n máa fi ń túmọ̀ alukur'an láwùjọ tiwa nítorí pé ìgbà tí àwọn èèyàn bá ti dààmú pẹ̀lú mà ní tó máa ń sábà ṣẹlẹ̀ nù nínú bí wọ́n ṣe máa ṣe tẹ̀síọ̀ alukur'an òun náà ni pé ayé alukur'an tó bá wá so tá a bá rí àlàyé rẹ̀ nínú alukur'an torí pé alukur'an máa ń ṣàlàyé ara rẹ̀ a jẹ́ pé àlàyé tá alukur'an ṣe nípa ara rẹ̀ òun náà ni final á dì mú kọ́dé yín parí ẹ̀kẹ́ láfi dì mú kọ́mọ̀ bá di tí ó jàbọ̀ mọ́ wa lọ́wọ́. ìgbà míì ẹ̀wẹ̀ alukur'an lè má ṣàlàyé ara rẹ̀ pẹ́ẹ́kì sunna nabi muhammed sallallahu alayhi wa sallam ló ṣàlàyé rẹ̀ òun náà á tún dì mú nígbà náà fi ṣe túmọ̀ rẹ̀ ni pẹ̀lú pẹ̀lú yín parí ẹ̀kẹ́ wa kọ́mọ̀ bá di tí ó jàbọ̀ sọ̀rọ̀. nígbà míì ó sì lè jẹ́ pé anabi wọ́n sọ ní pẹ̀lú ànábì wọ́n gbọ́ pa ìmọye ọ̀rọ̀ lẹ́nu ànábì wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́nu ànábì kò sí bá a ti lè kẹ́kọ̀ọ́ tó lónìí tá a dàbí sọ̀hábà kò sí bá a ti lè lóye nímọ̀ tó lónìí tá a dàbí sọ̀hábà àwọn agbó àlàyé ayé ayé lẹ́nu àwọn sọ̀hábà àjẹpá di òun mú dáadáa kọ́ ìgbà láti lọ. àmà tíráyà alukur'ani ṣe ń tọ́lọ̀ wọn sọ kò sáàyè lẹ́yìn rárára nínú islam kò sáàyè rẹ̀ rárára kò síbi ká wọn sọ pé kúnlẹ̀ dọ̀bálẹ̀ fẹ́nìkan lẹ́yìn náà yẹ̀yẹ́ rẹ̀ yẹ apá rẹ̀ yẹ apá sí yẹ apá ń dọ̀bálẹ̀ yẹ apá ń dọ̀bálẹ̀ yẹn kò gbọdọ̀ máa bóbi rẹ̀ sọ̀rọ̀ kó afọwọ́ dákàrà dì kó sapá rẹ̀ gẹ́ngẹ́ torí bí bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kékeré jama kí lẹ́ni kò ṣe fún mi kìí ṣe ike wa kìí ṣe wa kìí ṣe pé tuma rẹ̀ wá ní pé ẹ dọ̀bálẹ̀ àbí ẹ kúnlẹ̀ wọ́n ní ẹ báwo ló ṣe ní tọ́ wípé kí wọ́n máa dọ̀bálẹ̀ kó kúnlẹ̀ fóbi rẹ̀ nígbà tá a rí àwọn mọ̀lẹ́kà tọ́lọ́ ẹlẹ́ta wa gan fúnra ara rẹ̀ tó sọ fún àwọn mọ̀lẹ́kà pé kí wọ́n forí kalẹ̀ fún bàbá ńlá wa ádámù alayhi salam tọ́ wọn á ní ṣé bí wọ́n kí bàbá ńlá wa ní á ní bí ọpọlọ bí ń ti ṣe ma iná lẹ̀ sọ̀rọ̀ ádámà ó ní o ayẹ forí kanlẹ̀ kẹ́tì ọlọ́run ní wáyé kọlá lẹ́lẹ́mẹ́lẹ́ ìkẹtẹ júdù lè ádámà fàṣàjádù fàṣàjádù ilá ìbílísà àbáwọ̀ tẹ́kbọ̀rọ̀ wọ̀kánà mi nù kàfírí. ní ìgbà tí ẹran wọn létí nípa àgbàtà sọ fáwọn màlẹ́kà wípé ẹ forí kanlẹ̀ fún ádámù ẹ forí kalẹ̀ fún. bẹ́ẹ̀ sì máa túmọ̀ yorùbá mi kì í sì forí balẹ̀ kì í sì pé ẹ ẹ forí kalẹ̀ ẹ forí kalẹ̀ fún adam wọ́n forí kalẹ̀ gangan tọ́lọ̀ ń lọ pa wọn láṣẹ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá tẹ̀ láṣẹ yẹn ó ti tẹ̀lé tọ́lọ̀ ẹni tó bá kọ àṣẹ òun lọ́sẹ̀ ẹwà àtijọ́ ni iblis ṣèyítọ́nù rọ́jìn ló ti ṣẹ̀ ló ti di ẹni ẹ̀kọ́ ẹni ègbé títí dọjọ́ òní títí láíláí nítorí pé kọ àṣẹ ọlọ́run ọba wa tó ní kó forí kalẹ̀ fún adam aleyhi salam ìyẹn ni pé tí nǹkan kan bá ń bẹ nínú àwọn nǹkan tí ṣẹ̀ríyà wa tó ní ká mọ̀ sí tá tún wá nínú ṣẹ̀ríyà wa náà níta míì tó ní ká ṣe so ṣíṣe tó ní ká ṣe yun so kò di ẹnìkan nígbà táwa bá ṣe ju ẹni tí ń tẹ̀lé tọ́lọ́n dáadáa lọ bó tilẹ̀ jẹ́ pé nínú òfin ti Adam aleyhi salam ká forí kanlẹ̀ fún yàn kì í tẹ̀sẹ̀ nítorí pé Ọlọ́run ọba ló sọ fún àmàlẹ́kà pé kò ń forí kalẹ̀ ẹ̀yin wọn sọ pé ńgbà ah, tó lọ́n tó wá sọ fún àmàlẹ́kà pé kò ń forí kalẹ̀ fún Adam aleyhi salam kí burú nínú kọ́mọ náà dọ̀bálẹ̀ fóbi rẹ̀. a sọ pé à ah, ó burú bàjẹ́ ni ó burú bàjẹ́ ṣé ẹ̀yin ni Ọlọ́run ni tí àṣẹ bẹ́ẹ̀ tẹ́sí wa ń pa ọmọ náà láṣẹ ní ìsìn kíkó náà máa forí kalẹ̀ fóbi rẹ̀. ẹlẹ́kejì ṣé bàbá tó bímọ ní ádámà ni ọmọ wa jẹ́ màláìka tí ó fi wá jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn màláìka àṣáájú mẹ́sàn-án forí kalẹ̀ fún èèyàn àkọ́kọ́ káwa tá a jẹ́ èèyàn àgbẹ̀yìn tẹ́ gbé sípò màláìka ká máa forí balẹ̀ fẹ́yìn bàbá tẹ́ gbéra yín sípò ádámà. eléyìí wọ́n ń pè ní ibi tí ò ti jọra wọn tó ti tàṣé yapa síra wọn ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ẹ má fi wéra wọn ẹ mú nǹkan míì wá torí nítorí bá jọ ńlá fi wé òun àwọn kan tún ní ẹ báwo wá ni ẹ á sọ pé kọ́ ọmọ ọmọ pọ́n bàbá rẹ lé pẹ̀lú kó kúnlẹ̀ kò ní kọ́ ọmọ pọ́n bàbá rẹ lé pẹ̀lú kọ́ tẹ̀ kọ́ ọmọ pọ́n bàbá rẹ lé pẹ̀lú kọ́ dọ̀bálẹ̀ ẹ tí anabi Yusuf aleyhi salam sẹ́ pé àti bàbá rẹ ni àti ìyá rẹ ni àti gbogbo àwọn ọmọ ìyá rẹ ni gbogbo wọn ni wọ́n á forí kalẹ̀ fún kẹ́kù sí wàá nù Suratu Yusuf àyà tọ̀gọ́n. so eléyìí nǹkan kí ni tó fẹ́ sọ ń parí ebe èèyàn sí èèyàn náà lé lẹ́yìn a sọ pé bẹ́ẹ̀ ni sẹ́mi pọ́nà ọ̀rẹ́ lé dáa ó ti mú Yusuf alayhi salam lálà ṣáájú kó tó dà nàbì nígbà tí ń sọ fún bàbá rẹ̀ tó wà ní kékeré wípé abẹ́tì inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin. wọ́n bàbá mi mo rí àwọn ìràwọ̀ mọ́kànlá mo sì tún ró oòrùn àti òṣùpá pẹ̀lú wọn tí gbogbo wọn forí kalẹ̀ fún mi. bàbá yìí ti sọ pé ìwọ ọmọ mi látọ̀sọ̀sọ̀ ìyá àkà aláìkọ̀wọ́tìkà alátọ̀ láyì wọ́n sọ fún àwọn ọmọ ìyá rẹ̀ ò fáyà kí dúró kàkà ìdá kó wọ́n lọ dé ti sí ọ. nítorí wọ́n sọ tó lè wò sí. nítorí pé àlàyé aláyì tí wọ́n bá rọ òun náà ní pé àtẹ̀mí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá rẹ tó ju ọ lọ yìí gbogbo wa pátá náà lápadà forí kalẹ̀ fún ọ. so a sì lè pé kò yẹ́lò míì kọ́nà òun fi yẹ́lò míì náà káwọn wá pé kó tó dìgbà torí pé wọn ò lè bí mi ewúrẹ́ kó wá dàgbàjọ ọmọ màálù lọ torí de eléyìí kó tó dìgbà tí a wà á forí kalẹ̀ fún wọ kínní yìí ká ti pọ́n dànù lẹ́ni tó padà fẹ́ ṣẹlẹ̀ náà nù bàtà wọn ti rí i pé bàbá ti ń kà á kún jù so bàbá yìí ò jẹ́ kí ọmọ yìí ò jẹ́ kí bàbá àwọn rojú àwọn náà táwọn bá ti pa eléyìí tó bá ti kú dànù bàbá àwọn ò lè rójú àwọn torí di eléyìí ẹ̀rín tó fẹ́ ṣe fún Yusuf ní kọ́lọ̀ wọn tó gbà wọ́n fẹ́ pààyàn ọlọ́wọ́n bá gbà. tó lódodo àti bàbá àti ìyá Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ mọ́kọ̀ọ̀kànlá yìí gbogbo wọn pátá ni wọ́n á forí kalẹ̀ fún anabi Yusuf alayhi salam eléyìí tó mú kí àlá rẹ̀ kó dòótọ́ eléyìí tó mú kí àlá rẹ̀ kó dòótọ́ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn olùmọ̀ sọ wípé eléyìí òfin àwọn ẹni tó ti síwájú wa ni à ń pè ní shar'u man qablana òfin àwọn ẹni tó ti síwájú wa kìí ṣòfin fà wá lópin ìgbà tó bá ṣe pé ti wá nínú òfin wa nǹkan tako torí ọwá nínú òfin wa nǹkan tako nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní law kuntu amiran ahadan obìnrin ní bá máa pa aláṣẹ ibi kọ́ máa forí kalẹ̀ fọkọ rẹ̀ so ṣùgbọ́n èmi ọ̀jẹ́ ni ti ṣe bẹ́ẹ̀ kò sí nínú òfin tiwa à ń forí kalẹ̀ fún yẹn torí ẹ̀ ẹ tún wá wà wí mi kí ẹ tún mú wa nínú òfin ṣẹ̀ríà tí nǹkan kan bá wá lọ́dọ̀ àwọn ẹni tó ti síwájú wa kò lè jókòó fún àyàfi pẹ̀lú májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni kó jẹ́ pé ń tá a pè lófin àwọn ẹni tó ti síwájú wa kálàyé báwo ni ó ti ṣe rí báwo ni wọ́n ti ṣe máa lò kó jẹ́ àbí súnà náà ló mú wa alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ó sì jẹ́ pé n tá a pè ní òfin àwọn ẹni tó ti síwájú wa àárín nǹkan kan nínú òfin tiwa tó takò ẹ̀ nítorí pé tí nǹkan kan bá ti takò nínú òfin tiwa a nídìí láti tẹ̀lé àti pé àlàyé tí a wá rí nípa rẹ̀ nígbà tá a bá ti rí nǹkan takò nínú òfin tiwa àjẹpọ̀ àlàyé tá a gbọ́ nípa rẹ̀ yóò jẹ́ pé ńṣe lọ́lọ́run ọba ń sọ fún wa nípa èyí jẹ́ ìlànà tiwọn ká lè bá àtara rẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ ká fi kọ́gbọ́n àmọ́ kìí ṣe pé tí wọ́n ń ṣe tó fi ṣẹ̀rí àtànábì ta aránṣẹ́ yìí tó ti takò òun ẹsẹ̀ lé kò túmọ̀ sí rẹ̀ eléyìí jẹ́ ti àwọn àwáwí àwọn tí sọ pé pò ti fẹ́ ṣe dáadáa sóbì rẹ̀ tó ọba ti kúnlẹ̀ fún ṣé ìkúnlẹ̀ òfò náà wà ní gbogbo nǹkan ni ìdọ̀bálẹ̀ àdánù ní gbogbo nǹkan ìyá ń jẹ bàbá wa inú ìpọ́njú ni bàbá wa bàbá yìí a sì lówó tá a lè fi sàánú rẹ̀ àwọn wa ní fowó bá ṣeré rárá a lè fowó ká fi sàánú bàbá yìí rárá ṣùgbọ́n tá a bá sáàtì débi àtàtọ̀balẹ̀ ní àdáàdì ah, ìsọ̀lámù àlékún dáàdì ẹkùjọ́ mẹ́ta ó ìtọ̀balẹ̀ náà sáni sá sílẹ̀ ìwà túmọ̀ sí pé àjọ máa rí ọmọ rí báwò. bàbá náà padà sọ fún ọ pé ìdọ̀balẹ̀ la rí àrò ìdọ̀balẹ̀ la rí àràánú àròrò bìlẹ̀ torí ẹ̀ láti ìdọ̀balẹ̀ àdánù eléyìí àṣà àwọn abọ́gibọ̀pẹ̀ ni kò sí nínú sísẹ́ àwọn mùsùlùmí nítorí pé lẹ́yìn táwa ti jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí gbogbo òṣèṣì àtàṣà àwọn abọ́gibọ̀pẹ̀ ẹgbọ́n tó lọ́n sọ ni ó ní bíṣẹ́lẹ́sìmọ̀lì fòsókó bàdé iná aburú ni ká máa tó orúkọ pòkì lẹ́yìn tá a ti gbọ́ lọ́n gbọ́ ọgbọ́dọ̀ jó kọ wọn tí wà pòkì lọ́mọ wa hù ọgbọ́dọ̀ jó kọ wọn tí sì wọn lọ́mọ wa yá sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ gbàtọ́ lọ́wọ́n sọ pé húsínà dáadáa dáadáa dáadáa pọ̀ eléyìí téèyàn lè ṣe sóbì rẹ̀ wọ́n á máa fi ìwà wọ́n máa fi ṣe dáadáa ọ̀rọ̀ ẹnu wọ́n máa fi ṣe dáadáa tí èèyàn ní lọ́wọ́ èèyàn máa fi ṣe dáadáa so ojú ọ̀nà dáadáa ṣíṣe kò ló ń kà lópin ìgbà tí ń tọ́ fẹ́ fi ṣe dáadáa kò bá ti jẹ́ ń tọ́ takò tọ́lọ̀ kò bá ti jẹ́ ń tọ́ takò tànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ dáadáa ẹni kọ́ máa sọ fáwọn òbí rẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ẹni kọ́ máa bóbi rẹ̀ sọ̀rọ̀ kọ́ máa bóbi rẹ̀ sọ̀rọ̀ káì ó sú ẹgbọ́n tó lọ sọ ni wala taqul lahuma uff má sọ fáwọn òbí rẹ pé káì wọ́n lè tó kéré jù nínú àbùkù ọgbọ́dọ̀ fi lọ òbí rẹ à ń bọ̀ síbọ̀ sí ọmọ aṣọ ìpè dáàdì mo ti ń kìlọ̀ fún yín tipẹ́ o dáàdì ẹ lọ sọ ara yín jọ tẹ́mi pẹ̀lú yín ọ̀sán nínú bí owó o sì ní dáàdì ni. aláhùn àtúmọ̀ sí pé wọ́n sọ ọmọ gidi nìyẹn ọmọ kọ́ máa nìwọ bàbá rẹ ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ìyá rẹ ń wí ìwọ náà ń wí o tiẹ̀ fún ìyá rẹ wí ṣé dáadáa náà láwọn apò ń ṣe fún ìyá rẹ ọ̀rọ̀ lọ mọ́kà nígbà tó tún ran lọ mọ́kà tó ní wọ́n gba London wọ́n gba amẹ́ríkà wálé kàlàǹfọ́ọ̀bù tí wọ́n fẹ́ fi gbogbo rọ́ọ̀sì. àkàràmọ̀kọ́mọ̀lá dáadáa ṣíṣe yẹn ó kárí gbogbo dáadáa ìyá ṣe kókó fóbi náà máa wò pé ẹ ẹ agbọ́kọ̀ sọ̀rọ̀ rí lẹ́nu ò fún mi lówó bọ́mọ̀ bá owó tí yóò lọ jalè ni tí yóò lọ jalè ni èyí ò túmọ̀ sí pé náà lówó wá ìyàpọ̀ rẹ tó bá lówó rẹ jẹ́ kí ọ̀jẹ̀ wọn jẹ́ kí wọ́n mọ̀ jẹ́ ṣùgbọ́n tó bá kó bí rẹ̀ yẹn ó wá jẹ́ni tó ṣe pé ó sì ń bẹ nínú à ń bọgi à ń bọ̀ pọ̀ títí dìsìn ọwọ́ ti bá a sọ lóríṣiríṣi ọ̀nà kan pàtì bàbá yìí kò fa hán tọ́lẹ̀ ó fi bá a sọ̀rọ̀ bàbá yìí màmá yìí wọ́n sá kọ̀ jálẹ̀ ni. so wọ́n máa wá tọrọ owó lọ́dọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ pé àwọn fi sọdún ẹbọ àwọn fi sọdún òòṣà à kò sí nínú pòǹtì dáadáa tóbi rẹ̀ kọ́ wa máa fowó ti ràn wọ́n lọ́wọ́ láti ṣe ń tọ́ta kó lọ bí wọ́n bá bínú ni yà bí kọjá pé wọn náà lọ́mọ wa gbóbi rẹ lọ ibi tí wọ́n ti máa sòsà ibi tí wọ́n ti máa ṣẹbọ sọ́lọ̀ bí ọmọ tó ti pé bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ wọ́n sì ń ṣe ẹ̀sìn ọmọ lẹ́yìn Pọ́ọ̀lù wọ́n ń lọ sí ṣọ́ọ̀ṣì tó bàbá rẹ̀ wá ní ìwọ ọlọ́mọ gbọ́n lọ ní gbogbo ọjọ́ Sunday mọ́mì rẹ̀ sọ pé ọlọ́mọ gbọ́n lọ ní gbogbo ọjọ́ Sunday àá ọ̀gbọ́dọ̀ gbé wọn lọ ọ̀gbọ́dọ̀ gbé wọn lọ torí lẹ́yìn ò sínú pọ̀ tẹ̀lé tọ̀lọ̀ kò sínú inú pọ̀ ń tọ̀lọ̀ so so a lè gba dírẹ́bà fún wa tí wọ́n gbé wọn lọ má gba dírẹ́bà fún wa torí pé ni wa ta'awanu 'ala al-birri wat على الإثم والعدوان níṣẹ́ lẹ́mọ ara yín lọ lórí àti tẹ̀lé tọ́lọ̀ lórí àti ṣe dáadáa lórí àti páyọ̀ lọ ẹ gbọ́dọ̀ mọ ara yín lọ́wọ́ lórí àti sẹ́lọ̀ lórí àti máa takò tọ́lọ̀ láti máa dìtẹ̀ sí tọ́lọ̀. tó bàbá rẹ màmá rẹ wọ́n ní àwọn rántí bàbá tàwọn náà àwọn rántí ìyá tàwọn náà àwọn fẹ́ tún ẹgbẹ́ bàbá ṣe àwọn fẹ́ tún ẹgbẹ́ ìyá ṣe màálù táwọn ó lò àti tent àti event hall táwọn fẹ́ lò fún ìwọ ló gbé ọlọ́mọdé ò gbégbé kù kò sínú kò sí òun ṣe dáadáa sí wọn gbọ́dọ̀ bá wọn gbé o ẹni tí wọn bá pé wàhálà fúnra ara rẹ̀ tó di ẹrù wàhálà ń kalẹ̀ náà ní kò máa dárò kó ló tiẹ̀ gbọ́dọ̀ kí wọn lórí pé ẹsà kù náwó ni o ẹkú náwó ni o ẹkú ẹkú ẹ̀yìn bàbá o ẹkú yẹgbẹ bàbá padà o ọlọ́mọdé ṣe eléyìí sí nínú pé òun ṣe dáadáa fáwọn òbí àmọ́ tí islam tí ó pín dáadáa báwo ló ti fẹ́ máa ṣe fáwọn òbí rẹ̀ lẹ́yìn eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí àyà yìí ẹja dúró báyìí lórí àyà yìí lẹ́yìn eléyìí alimami bukhari rahimahullah ó mú àdìsí alákọ̀ọ́kọ́ wá nínú tírà rẹ̀ yìí báyìí àdìsí alákọ̀ọ́kọ́ yìí lẹ́yìn ìgbà tó ṣe àlàyé ọ̀nà tó ń gbà gbà wá ó fi hàn pé ó wá látọ̀dọ̀ abdullah abdullah nínú àwọn tírà hadith tí wọ́n bá sọ pé abdullah tí wọ́n dárúkọ bàbá tí ó sì jẹ́ pàǹtí ń bọ́rọ̀ abdullahi kan bọ̀ ṣáájú so ajọpọ̀ abdullahi bin mas'ud ibn ummi abba abdullahi bin mas'ud radiyallahu anhu wọn ló gba àdéhìí wa qaal sa'altu an-nabiyya sallallahu alayhi wa sallam ayyu al-amali ahabbu ila allahi azza wa jal qaal as-salatu ala waqtiha qultu thumma ay qaal ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني إغواي قلنا أن إغوا إيه على قوقو إليت بخاري موا إنه ترى الأدب المفرد حديثي أسجى حديث صحيح متفق عليه بخاري تجداد تلنا أنه صحيح له بين أن الإمام مسلم والناس بجاد أنه صحيح له عبد الله بن مسعود رضي الله عنه أما تجد من أواني ثم نفع القرآن nínú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó sì ń bẹ nínú àwọn tá nàbì ka orúkọ wọn fáwọn sàhábà wípé gba alukurani máa ké lẹ́nu wọn àti kó ń gan nìkan nínú nàbì sallallahu alayhi wa sallam ńlọ tọrọ lọ́dọ̀ rẹ̀ rí wípé kó ké alukurani kó ké sọ̀n létí tí Ibn Mas'ud sọ wípé ìwọ lọ́lọ́run sọ kalẹ̀ fún báwo ni túnṣe wàá máa ké fún ọ anábì sallallahu alayhi wa ni bẹ́ẹ̀ ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì náà ni bàtà ẹtí Ibn Mas'ud wa ń kí àyà lọ tó kéde bí ọ̀rọ̀ lọ́hùn pé wa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida báwo lọ́rọ̀ ó ṣe rí lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah tá a bá gbé ẹlẹ́rìí kọ̀ọ̀kan dìde nínú gbogbo òjọ kọ̀ọ̀kan táwa bí wọn náà wà nábì Muhammad sallallahu alaihi wasallam dìde lẹ́lẹ́rìí lórí àwọn eléyìí anábì ló tó bá anábì wa sallallahu alaihi wasallam bù sẹ́kùn salawatu rabbi وسلامه عليه عبد الله بن مسعود رضي الله عنه قل من لا جديدين قل من لا جديدين حبر هذه الأمة قد أدبيت نيجا تسي ولاي قصي صحابي كان ثم نقرأ القرآن تو بيان كيكي أبي نتوم أبي لا أبي مما nípa آية kọ̀ọ̀kan bó ló ti sọ̀kalẹ̀ kí ló mú sọ̀kalẹ̀ àti kí ni túmọ̀ rẹ̀ ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó tọ́mọ̀ nípa alukurani jù mí lọ́ni téèyàn lè gun nǹkan àgùn dọ́dọ̀ rẹ̀ ń bá lọ bá láti tún kọ́ lọ́dọ̀ rẹ̀. abdullahi bin Mas'ud wọ́n padà kó lọ sí ilẹ̀ Iraq látàyè àwọn sàhábà àgbà bíi Umar ibn al-Khattab radiyallahu anhu ibn Mas'ud wá di olùmọ̀ àwọn àgbà ní gbogbo Iraq tí gbogbo èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. abdullahi bin Mas'ud radiyallahu anhu olówó àgbẹ̀ ìgbà wáyé wá ó ní mo fi anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè ẹ̀kọ́ ife téèyàn bá ti mọ̀ kéèyàn máa béèrè nítorí pé téèyàn bá fi lè dákẹ́ téèyàn kọ̀ láti béèrè ojú ọ̀nà àti ṣìnà ní rọrùn ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ náà láwùjọ tiwa náà lónìí kọ́ mọ̀ kò sì béèrè tó téèyàn bá ti béèrè nítorí súnmọ́ ni pé n ti mọ̀ orí pé mọ̀ náà lọ́rọ̀ máa ṣẹ́kù sí ṣùgbọ́n o ti ń bà béèrè kí n béèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ Ibn Mas'ud fẹ́ béèrè ó béèrè lọ́dọ̀ ọ̀gá wa anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ń bá ti béèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ tí ń béèrè béèrè tí ó wúlò fún mi tó sì ṣeé ṣe kó wúlò fẹ́ lòmìn nígbà tí pé ìbéèrè kan tí òun ní láárí ìbéèrè rádaràda ìbéèrè kéèyàn kàn fẹ́ básìkò èèyàn jẹ́ ìbéèrè kéjèmí náà béèrè àbí ìbéèrè tó yẹ pé kò súnmọ́ pé tó máa dán ọlọ́run wá tẹ̀lé kò súnmọ́ pé tó máa fún ọ létí rẹ̀ wá fi sí ìwà wò eléyìí ó túmọ̀ sí pé o lásìkò rẹ ti ṣe nǹkan kan sì fẹ́ ba tẹlòmíì jẹ ni tó àwọn sọ̀hábà wọn àrí bẹ́ẹ̀ tó eléyìí sì tako àwọn ọ̀rọ̀ kan tó máa ń sọ pé àwọn sọ̀hábà máa ń bẹ̀rù láti bí anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Islam tí wọ́n lò gẹ́gẹ́ àwọn almustashriqun orientalist wípé ah, àwọn sọ̀hábà yẹn gan bóòlù ẹ̀sìn fẹ́ sọ pé wọ́n máa ń pa Islam yẹn dáadáa because eh, wọ́n máa ń bẹ̀rù láti bi ọ̀gá wọn léèrè rárá àwọn sọ̀hábà máa ń béèrè ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn ìbéèrè ìbéèrè rẹ̀gẹ̀dẹ̀ tí ò ní ìtumọ̀ àwọn ìbéèrè ìbéèrè ìbéèrè tí ò ní láárí. wọ́n máa ń béèrè àwọn béèrè tó níláárí tó wúlò ẹ̀rí tó nínú àwọn àdìsí anábì sallallahu alaihi wa sallam àwọn béèrè kúnlẹ̀ sàábì kan sọ pé ya Rasulullah qul li fil islam qawlan la as'alu la as'alu anhu ahadan ba'dak wà anábì sallallahu alaihi wa sallam bá mi sọ̀rọ̀ kan nínú islam tó kí n tún ní bí ẹlòmíì máa lẹ́yìn rẹ̀ anábì gan máa ti àwọn sàhábà láti béèrè nígbà tí anábì sallallahu alaihi wa sallam wà pẹ̀lú ọ̀kan nínú àwọn sàhábà ó ní sọ́lá tọ́lá bá fẹ́ ó ní as'aluka murafaqataka fil janna njẹ́ mi tọrọ lọ́dọ̀ rẹ ni pé mo fẹ́ máa bẹ pẹ̀lú rẹ ní aljanna aw ghayra dhalik ọ̀fẹ́ nǹkan mi lẹ́yìn rẹ ó ní ọ̀wọ́n tí mo fẹ́ náà rẹ ibn Mas'ud radiyallahu anhu ó ní mo bi anabi léèrè pé ayyul amali ahabbu ila Allahi azza wa jalla èwo nínú sẹ́ ńlọ́lọ́wọ́n ọba tó ga tó gbangban ló nífẹ̀ẹ́ sí jù èwo nínú sẹ́ lọ́lọ́wọ́n ọba tó ga tó gbangban ló iṣẹ́ tí máa gbé ní ga iṣẹ́ tí máa sọ̀yàn di ẹni ńlá lọ́dọ̀ ọlọ́run ni làwọn fẹ́ ṣe nítorí pé àwọn sàhábà wọ́n yàtọ̀ sí wa púpọ̀ púpọ̀ ẹ̀rí pé àwa ní ìsìn ilé ayé tá a wà ní ìsìn àfojúsùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ní bá ṣe lówó afẹ́ lówó kọ́pọ̀ afẹ́ lówó kọ́dà lómi tí ó bá tán bá ra bùn lówó wọ́n bùn ẹnìkan bùn yẹn three thousand láàrin ẹ̀ wo torí kè sí àwọn owó jakajaka bẹ́ẹ̀ lè mí fẹ́ bá alówó tí máa dẹ́rù bó lòun fẹ́ tó torí pé àwọn èèyàn ojú ti dìn ojú ti dìn ojú kòkòrò yẹn ti pọ́jù nípa nǹkan ilé ayé so nbọ ni sàábẹ kan ti sọ pé ànábi sọlọ àzùlá bá ń bẹ lọ mo fẹ́ lo àìmọye àwọn akékèké kókòkò yìí àwọn aróńdóróńdó yìí àìmọye èèyàn tó ti wá bá bàbá ẹ dákun àdúrà wo lẹ́sẹ̀ fún mo fẹ́ lo ní bá subhanallah so ẹ wá wo àwọn sàhábà ànábi wa muhammed sallallahu alayhi wa sallam kì í tẹ̀lé ayé làwọn lé kìí ṣe ilé ayé ni àfojúsùn wọn ṣùgbọ́n ní tó wà lọ́dọ̀ ọ̀lọ́ èwo nínú sẹ́ ńlọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù kìí ṣe pé Ibn Mas'ud ó fẹ́ gbọ́ kọ́ mọ́ kó fi pamọ́ ó fẹ́ gbọ́ kọ́ mọ́ kó lò ó sì fẹ́ kọ́ sí ẹni tí ó jẹ àǹfààní fóun àti gbogbo àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó wá ní tó dárúkọ ó wá ní azza títóbi ò sí fẹ́lómi lẹ́yìn ọlọ́run gbígbọ́ngbọ́n ìṣe fẹ́lómi àyàfi Allahu Rabbul Alamin wọ́n máa sọ pé Allahu Azza wa Jal wọ́n sì máa sọ pé Allahu Jalla Jalaluhu wọ́n sì máa sọ pé Allahu Ta'ala wọ́n máa sọ pé Allahu Subhanahu wa Ta'ala tọ́ eléyìí jẹ́ bá àwọn àwọn aláwọ̀ àpòsí lọ́wọ́ ní ìsìn nínú Yorùbá bàbá ń túmọ̀ rẹ̀ ẹ̀hẹ́n bàbá ní Allahu Ta'ala Allahu tó Allahu Subhanahu Allahu tó Allahu subhanahu wa ta'ala Allahu tó ti fọ́ mọ́ tó ti ga bákan náà tó máa sọ pé Allahu Allahu jalla jalaluhu ìyẹn ni pé Allahu tó ti pé títóbi ni fún gbígbọ̀ngbọ̀n rẹ̀ Allahu tó ti pé títóbi ni fún gbígbọ̀ngbọ̀n rẹ̀ tọ́ Allahu ta'ala Allahu tó ga tó bá ti máa túmọ̀ rẹ̀ lè tó túmọ̀ sí pé irúgbóló ń sọmọ túmọ̀ tààlà pẹ̀lú pé àlékè ọlá yẹn kò kò kò kò túmọ̀ sí nǹkan tó jẹ́ pé wọ́n ń fẹ́ ẹ̀hẹ́n ká máa túmọ̀ rẹ̀ sí Allahu ta'ala Allahu lọ́gà. Ibn Mas'ud sọ pé azza wa jalla ń bì yẹn ní pé ọba tó ga tó gbangba anábì wa dáa pé as-salatu ala waqtiha alákọ̀ọ́kọ́ ni ká ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ eléyìí làkọ́kọ́ sẹ́tọ́lọ̀ wọn àwọn ẹni tí ń fi sọ̀láàtì ráàlì àwọn ẹni tó jẹ́ pé wọn kì í fi àwọn sọ láti lákòókò rẹ̀ jíjà pọ̀ ni wọ́n máa jà pọ̀ eléyìí ò sínú ntọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù òun náà ní kárí pé à ń ṣe àwọn sọ̀là wá ti wá lákòókò rẹ̀ nínú rìwáyà kan anábì sallallahu alaihi wasallam sọ pé as-salatu li awwali waqtiha ṣíṣe sọ̀lá ti lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ ṣíṣe sọ̀lá ti lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ torí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam Islam ẹ̀sìn tiwa ni ìsìláàmù ẹ̀sìn tiwa ni kò tó ní ká gbà ká sì máa jánu sọ bẹ́ẹ̀ láti jẹ́ mùsùlùmí gidi nítorí pé mùsùlùmí gidi yóò máa sojúṣe ojúṣe ojúṣe mùsùlùmí onáà ní kíkọ́ máa fi sọ láti kọ́ máa fi falẹ̀ ojúṣe mùsùlùmí onáà ní kọ́ máa fi sọ láti kọ́ máa fi ráre kásìkò sọ láti bá ti wọlé ká ṣe as-salatu li waqtiha as-salatu ala waqtiha nínú kan as-salatu lè awwali waqtiha ká ṣe sọ̀láàtì lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ ọwọ́ àsìkò péréte bí ìṣẹ́jú mélòó tá a bá fi sílẹ̀ fáwọn èèyàn láti sàlùwálá fẹ́ni tí ń bọ̀ láti lé láti wá darapọ̀ mẹ́jẹ̀má fẹ́ni tó ṣe kó sùn kó fi tají kó sàlùwálá kó wá pẹ̀lú wa níbi tá a ti ṣe sọ̀láàtì eléyìí ò túmọ̀ sí pé àti ṣe lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ bí bí ká fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ lẹ́yìn ìgbà tí àkókò sọ̀látò dóòrò tó tó òrùn bákan náà ká tún fi bí irú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà sílẹ̀ ní sọ̀látò asù lẹ́yìn ìgbà tákòkò tiẹ̀ náà tó ká fi bí ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ lẹ́yìn ìgbà tákòkò tiẹ̀ náà tó àbí ìṣẹ́jú márùn ká lọ la díẹ̀ ká lọ la díẹ̀ sínú pé a fi ìgbà tó wá dé tó ti sọ láti rìn iṣẹ́ àfáwọn èèyàn lẹ́yìn ìgbà tọ́jọ́ ti lọ díẹ̀ ó ní àkókò yìí hiya waqtuha lawla an ashaqqa ala ummati àkókò rẹ̀ náà làkókò tá a wà yìí tí ìbá ṣe pé kí n má bàa la wàhálà bà ló mà mí lọ́rùn àkókò tá a bá máa ṣe nìyí gbogbo gbà. torí ẹ fawailul lil musallin alladhina hum an salatihim sahun. ọlọ́ni ṣe gbé kó máa jẹ́ ti àwọn ẹni tí ń ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n tó jẹ́ kí wọ́n máa gbàgbé sọ̀lẹ́ tí fi falẹ̀ tọ́lọ̀ wọn bá ilé ga wọn tó bá ṣépè fún àwọn ẹni tí ń ṣe sọ̀lẹ́ àti falẹ̀ báwo wá lẹni tí kìí ṣe rárá báwo wá lẹni tó ṣe kó ti pátì láti ìgbà tó ti pẹ́ ẹ jẹ́ ká kíyè sára jàmá tún àlèdà yìí lẹ́yìn rẹ̀ lọ́kàn ṣíṣe dáadáa sáwọn òbí méjèèjì ìyẹn ni pé òun ló ṣe pò kejì nínú àwọn iṣẹ́ tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí torí ẹ̀ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ má ṣe bà àwọn òbí rẹ̀ lọ́kàn jẹ́ má ṣe jẹ́ sábàbí ìbànújẹ́ fáwọn òbí rẹ̀ dáadáa dáadáa dáadáa ní kójú kan máa tọwọ́ rẹ̀ wáyé sáwọn òbí rẹ̀ ibi tá à ń lọ nù nítorí fàtí ìmáàmù Bukhari tó fi mú àdéhùn wá ń bì nù wípé ìmáà ṣe dáadáa dá sóbì méjèèjì àti bàbá àtìyá wa lápapọ̀ ipò tó wà ipò tó ga púpọ̀ ni kò sí fọwọ́rọ́ sẹ́yìn àti pé pápá gan ọlọ́run ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí ká ṣe dáadáa sí wọn lóbi jẹ́pọ̀ ló ṣe pò kejì nínú tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù. bẹ́ẹ̀ bá wá fẹ́ mọ báwo ni ipò kejì tí à ń ṣe dáadáa sóbì tó wà nínú tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jù. òun náà ni pé kẹ́ ẹ kíyèsí nǹkan tán pè ní nǹkan alákọ̀ọ́kọ́. nǹkan pè ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó ní ọ̀sọ́rẹ́ àṣọlẹ̀ à ah, ìjọsìn tó ga ni àṣọlẹ̀ nítorí kéńgbà tó lọ́n fẹ́ ṣe àṣọlẹ̀ ti lọ́ràn yìí lórí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ kí màlẹ́kọ̀ mú wá fún lókè pẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú zakati wá fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú ọ̀ṣùyàmù wá fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú alhaji wá fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú gbogbo àwọn òfin yòókù wá fún òfin tọrọ mọ́ káràkátà òfin tọrọ mọ́ àgbéyàwó òfin tọrọ mọ́ gbogbo contract wọ́n mú wá bá nàbì sallallahu alayhi wa sallam lókè pẹ̀lú nítorí bí sọ láti ti ṣe pàtàkì tó gbígbé lọ́lọ́run bá ní kí wọ́n gbé anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé wá sí sámà sámà lọ́run lẹ́yìn sámà keje lọ́lọ́run tó wá fi sọ láti lè lọ́wọ́. ẹ rí i pé ọ̀sọ̀ láti yìí tí yìí bá ti ṣe ẹgbàgbé ẹ̀ kí ṣe mùsùlùmí. al-ahdu alladhi baynana wa baynahumu as-salah faman tarakaha faqad kafar. mọ́jẹ̀mú ti ń bẹ láàrin wa àtàwọn onáà ní as torí náà ẹnikẹ́ni tó bá ti lè pa sọ láti ó ti di kèfèrí àsọ̀láàtì yìí ní nǹkan alákọ̀ọ́kọ́ ṣíṣe lákòókò rẹ̀ ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí tó nífẹ̀ẹ́ sí jù wọ́n á ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó náà ní mímọ̀ ṣe dáadáa sóbì méjèèjì. ẹ jẹ́ pé ń bẹ nínú nǹkan tó yẹ pé tíyàn bá ń ṣe ó tó fi ṣàtẹ̀gùn síwájú Allah tíyàn bá máa ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì ó tó láti fi ṣàtẹ̀gùn síwájú Allah láti tọrọ tíyàn máa ń tọ́ lọ́dọ̀ rẹ̀ ìwọ ọlọ́run wo dáadáa tí màá máa ṣe sáwọn òbí mi méjèèjì ṣàánú mi ṣe nǹkan báyìí fún mi ìyẹn tó bá kú tọ́lọ̀ bá ń sọ àwọn tó bá ké mùnáfíkì ni ọ irọ́ burúkú lọ ń pa èsì dáadáa sáwọn òbí rẹ àìdá náà lọ máa ṣe é sí wọn tó wá sọ pé wọ́n lọ wo dáadáa tí màá máa ṣe sáwọn òbí mi àìdá tó ń ṣe sí wọn nù eléyìí túmọ̀ sí pé ká ṣe dáadáa sáwọn òbí wa ipò tó wà ọ̀gá púpọ̀ tóbi bá ti wá mà bẹ́ẹ̀ ẹran máa yín lọ́wọ́ kó lè bá àjẹni tó ṣe pé ọ̀ máa ṣe dáadáa sí i ẹ̀yin ọmọ sọ̀rọ̀ ayé nígbà tó ọmọ ọba wa ń ṣe dáadáa sí wọn àwọn ọmọ wa ń retí kí tọmọ bàjẹ́ títí ọ̀tá kó rí bó ṣe ọdájú pé gbogbo òbí tó bá rí bẹ́ẹ̀ náà kì í ṣòbí rere gbogbo òbí máa fẹ́ kó da fọmọ ni láyé àti lọ́la lọ́kìyà mi ṣùgbọ́n ìyẹn ara àwọn ọmọ yín lọ́wọ́ ẹ má jẹ́ kí àwọn ọmọ yín kó wá jẹ́ni tó ṣe pé kò ní gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú kí wọ́n máa gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú kí wọ́n máa ṣe dáadáa sí yín bẹ́ẹ̀ lọ́lùwàlídẹ́yìn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kólítùsùn máa ẹ̀yìn mo ní ànábì èwo ló tún قال ثم الجهاد في سبيل الله النبي محمد صلى الله عليه وسلم ọlọ́lẹ́kẹta náà ní ká jagun sójú ọ̀nà ọlọ ká máa jagun sójú ọ̀nà ọlọ. ṣẹ́sìn mọ̀ pé jihad ọ̀gá Islam àti mọ̀ pé tá a bá pa jihad tì kò sí tàbí ṣùgbọ́n àbùkọ́ jẹ̀ tiwa ọ̀tá wa gan kò tí ẹni ká wa pẹ́ni tí ń bẹ ń ti ṣẹlẹ̀ lónìí nígbà táwọn mùsùlùmí tapọ̀ àásù wọ́n tàbí mẹ́yìn wọ́n sá kúrò nídìí à ń ṣe jihad ọ̀rọ̀ yín wá di nǹkan àwàdà tí ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ ọ̀tá ọ̀tá kan ò sí tí ń bẹ̀rù mùsùlùmí má lónìí nítorí pé àwọn fẹ́ sẹ̀mí àwọn náà fẹ́ sẹ̀mí. ẹbí dánàbí sallallahu alaihi wasallam sọ kí ní sọ ìyẹn di oúnjẹ fọ́tà tí ó máa jẹ bí àwọn ọ̀jẹun kì í ṣe máa sùúrù bu àdémọ́ abọ́ oúnjẹ òun ni anábìnrin hubbu dunya wa karahiyatul maut ìfẹ́lẹ́ ayé àti kórìíra kú etí ń dà wá láàmú lónìí o tó fi jẹ́ pé gbogbo èèyàn wọ́n sá fún jihad ṣùgbọ́n jihad ń bẹ kò sí ń tọ́ parí àwọn èèyàn nígbà kan lásìkò kan nínú ayé àwọn lè jẹ́ pé wọ́n sá fún wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n fẹ́ ìṣẹ̀mí ju wọ́n ṣe jihad lọ ṣùgbọ́n náà wọ́n padà mú àwọn kan wá tó ṣe pé àwọn àwọn ò ní jẹ́ kí jihad kọ́ parun wọn à ní jọ parí wọn á jà ní ìbámu pẹ̀lú bí ṣẹ̀ríyà bó ti ṣe gbé jihad kalẹ̀ yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí tá à ń rí láyé nìsín lọ́pọ̀lọpọ̀ ààyè àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ní isis àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ní ashabab àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ní qaida àwọn kan yọjú níbi kan wọ́n láwọn ní boko haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn jẹ jẹmáà mujẹmujẹ àwọn àtàjẹ sílẹ̀ wọ́n ní àwọn ń ṣe jihad ni irú jihad rọ wò nìyẹn àwọn jihad rọ ìkàfẹ́ máa pa àwọn èèyàn pakúpa ẹ̀ka ń wá ọ̀nà láti máa ṣèbàjẹ́ lókè pẹ̀ ẹ wàá máa mú ìkórìíra ẹ̀sìn islam máa túbọ̀ jinlẹ̀ sí lọ́kàn àwọn ẹni tọ́jọ́ tẹ ẹ̀sìn islam nítorí pé jihad ẹ̀sìn islam tó bá wà á ọ̀nà àti wàlùjẹ́nà rọrùn ni sòṣùgbọ́n kì í ṣe kátàkátà rádaràda yìí táà ń rí nílé ayé nìṣó ṣùgbọ́n nìkan ò sí tí ọmọ ẹ̀sìn kankan láyé tó náà ní máa wẹ̀rì fún gbogbo orú àwọn ẹni tí adárúkọ wọn gẹ́gẹ́ bí àpèjúwe yẹn lónìí gbogbo orú àwọn àdìsí làwọn náà máa lo ebi ní mọ̀sọ́rọ̀ ti ti bí anábìrì èwo nínú sẹ́ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù anábì kọ́kọ́ dárúkọ sọ̀láàtì lákòókò rẹ̀ ó pe ká ṣe dáadáa sáwọn òbí wa ó pe lẹ́lẹ́kejì ó sì tún àpò jihad lẹ́lẹ́kẹta tò máa lo irú àwọn àdìsí yìí náà láti tún fi sàwọn ẹlòmíín lójú kòkòrò láti darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n ká lọ́ọ́ máa ọ́ èsì irú àwọn jihad tí ọ̀pọ̀lọpọ̀ láwọn ń ṣe yìí náà ni jihad tọ́lọ́ fi rán wa alayhi wa wa sallam tó ṣe pé ó ní àwọn òfin ó ní àwọn ìlànà eléyìí tó ṣe pé a gbọ́dọ̀ tẹ̀lé láti gbé jihadi láti gbèrò jihadi ọ̀tán jihadi bẹ́ẹ̀ àwọn kan náà tún wà tó yẹ pé ìfẹ́ tiwọn òun náà ni pé kò sí jihadi mà ní táwọn ń káyé nù tó wọ́n rí i pé gbogbo movement wọn lórí pé ẹ ṣe jihadi kò tẹ̀ sí jihadi tó kú ní sinikásá máa kiri káyé tó àwọn eléyìí tó ń tó dájú òun náà nípa jẹ́ńdà ẹlòmíì kó ni wọ́n ń gbìyànjú láti rí pa gbèrò àmọ́ tó wá pẹ́ sí islam yìí ni kò sí ń tọ́pa jihad rẹ̀ jihad ti sìn bẹ títí ìjọ gbẹ̀ndà lùkìyàmà. inú masoud wa ni àgbẹ̀fẹ̀ni ibihin anabi sallallahu alaihi ló bá mi sọ àwọn ọ̀rọ̀ yìí o wọ́n lọ wí tẹ̀sẹ̀tuhu lẹ́zàdẹ́yìn tí mo bá tún tọrọ lọ́dọ̀ anabi kó tún sọ kí wọ́n pọwọ́lé àwọn ètí ànábì ti sọ yìí eléyìí tó túmọ̀ sí pé èèyàn máa mara láti èèyàn bá ń ṣe béèrè lọ́dọ̀ olùmọ̀ èèyàn ò ní béèrè lọ́nà tí ó fi sú ẹni tí èèyàn ti léèrè tó fi máa sọ pé tó béèrè tó wọ́n ti béèrè pamí láti wọ́n bá ti béèrè débì kan ètò ti béèrè débì kan ó dì ó tó nítorí kó lè bá a láǹfààní àti túnṣe béèrè míì lọ́jọ́ mi tá a bá wo àdìsí dáadáa a rí pé ẹ̀kọ́ ń bẹ nínú rẹ̀ tó pọ̀ òun náà ni pé abdullahi bin mas'ud radiyallahu anhu so ọkẹ́kọ̀ọ́ tààràtà láti orí ahọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ tara rẹ̀ jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí sì máa ń tara wọn jẹ lónìí wọ́n sọ pé nǹkan kí ó àmọ́ òní lọ kọ́ kí ó lọ́dọ̀ olùmọ̀ ọkàn máa tara rẹ̀ jẹ ló gbé tíra kalẹ̀ lọ́mọ ká ọmọ wa sọ pé àfa rẹ̀ ní tíra rẹ̀ bẹ́ẹ̀ sì ti máa ń pé wa kam min 'a'ibin qawlan sahiha wà á fẹ́tùhù min alfahmi sàkínì ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí yàn iná ni wọ́n máa sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ tó dáa ọ̀rọ̀ tó ṣe déédéé tí ò sá ti ṣe ń bẹ̀ yọ́n máa sọ pé kò ṣe déédéé ṣùgbọ́n tí ń dá láàmú fífi ń sọ̀sọ́kùsọ ni pé àgbọ́yé rẹ̀ nǹkan ṣe bẹ́ẹ̀ gbé lọ sí tí wọn ò lè rí lábẹ́rẹ́ torí pé tágbọ̀ yìí tí ó ti gbádùn àbúyọ abẹ́rẹ́ wà tá a lè gún àwọn àtọ́tọ́ mẹ́díkù dọ́kítọ̀ pé ẹjọ́ tó ń dà láàmú nípa àgbọ́yé mi ò ṣe déédéé ẹ bá ń wá abẹ́rẹ́ sí i torí ẹ ẹnu olùmọ̀lẹ́yìn ti máa kẹ́kọ̀ọ́ kìí ṣe pé nu tíra lásán lèèyàn ti máa kẹ́kọ̀ọ́ àbí ń ṣe táyé wá di ayé íńtánẹ́ẹ̀tì yìí náà ní ìsìn yìí báyìí sọ pé kálukú wa kàn gbé wọ́n ti pè yóò gbé handset rẹ̀ kalẹ̀ àbí yóò tiẹ̀ gbé kọ̀mpútà set rẹ̀ yóò gbé kalẹ̀ yóò mọ wá browse wọ́n á sọ pé kí ni wọ́n sọ nǹkan kan báyìí kí ni kéṣe fẹ́ ṣe máa kọ́ mọ̀ nù wàá kọ́ ìmọ̀ láti ẹnu olùmọ̀ torí pé nínú fọ́n kẹ́kọ̀ọ́ láti ẹnu olùmọ̀ kì í ṣe pé ẹ̀kọ́ ọmọ máa kọ́ ọmọ máa kà nìkan lọ́ọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé ẹ̀kọ́ kó ṣàlàyé fún mi ó yé mi nìkan kọ́ lọ́ọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ó tún kọ́ ẹ̀kọ́ báwo lèèyàn ṣe ṣe ayé yìí ó tún kẹ́kọ̀ọ́ pé báwo lèèyàn ṣe lòmọ̀ yìí ó tún kẹ́kọ̀ọ́ bó lèèyàn ṣe máa sọ̀rọ̀ tẹ́nu orí òfin ní máa jágéèjì. àmọ́ tí èèyàn bá ti rẹ́ nìkan tí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tí ó tírénì rẹ̀ ní tírénì tó dáa kò lè yára lẹ́nu náà kò lè yára lẹ́nu wípé ẹnu rẹ̀ ó máa jóni bí ẹni tó ṣe pé àwọn abiléèsì wọn fi bá lẹ́nu ọ̀rá nkárá bá lẹ́nu torí ẹ̀ ìyẹn máa kẹ́kọ̀ọ́ lẹ́nu olùmọ̀ni ìdí nu sẹ́fìrí táwọn èèyàn jẹ́ pé gbogbo bíkíbi tí wọ́n bá wà lé ayé wọ́n máa rìnrìn olùmọ̀ wọ́n sì lọ gbọ́ lọ́dọ̀ rẹ̀ náà kì í pọ̀ jù tó mo kọ́ ń bí mo tún kọ́ ń bí mo tún kọ́ ń bí mo tún kọ́ ń bí irú ìmáàmù Bukhari tá n ka tíra rẹ̀ lónìí mélòó lọ ọmọ tó tó olùkọ́ rẹ̀ èèyàn gbẹ̀rún mélòó lọ ọmọ tó tó olùkọ́ rẹ̀ tó fi wá jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èèyàn kan èèyàn méjì olóòtú tó bá àwọn gbàdá náà ti gbọ́ lárúbáwá àmọ́ proud àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so bóò ni wàá lè ṣe ṣẹlẹ̀ bóò làgbọ́ yìí ṣe forí sánpá so àǹbùkátà ká látẹnu àwọn olùmọ̀ à púpọ̀ nǹkan púpọ̀ ó sì já nǹkan ní fún wa ẹni pé lónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún máa bu ẹlòmíì kí á ah, kí lọ lọ kọ́ àìwọ́ o ti dé lẹ́bù pípọ́ mọ́tò lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan náà Allah Allah so ẹ̀rí pé ẹ̀yàn mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọ̀ tó bá ń wá mọ̀ ọ́ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ o torí pé ìmọ̀ tẹ rí yẹn wọ́n ń fojú dìyàn tí yẹn bá ti kẹ́kọ̀ọ́ kọ́dà àwọn ọmọ ẹ̀sán kẹ́kọ̀ọ́ sí yunifásitì nǹkan kan nípa tọrọ ọmọ ẹ̀sìn yìí báyìí tó bá jẹ́ pàfojú di nígbà ń tọ ọ̀pọ̀lọpọ̀ láàmú wọn ò ní rí nǹkan kan mú wálé torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ kọ tó bá kọ́ àfojúdi ni à ó ní kàn kankan lọ́dọ̀ torí ẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùmọ̀ọ́ni àǹfààní àkọ́kọ́ nínú àǹfààní tá a tún rí ń bẹ̀ òun náà ní pé akẹ́kọ̀ọ́ máa béèrè lọ́dọ̀ olùmọ̀ akẹ́kọ̀ọ́ a máa béèrè lọ́dọ̀ olùmọ̀ torí ẹ̀dá àwọn náà ká máa béèrè níta àbá mọ̀ àmọ́ béèrè tẹni tó fẹ́ àmọ́ tó fẹ́ fi ìbéèrè rẹ̀ sẹlòmíì tí yóò bá gbọ́ láǹfààní kó ná ò lè bàa jẹ́ pé yóò máa ṣe dáadáa torí tó bá pè lọ tí ò sì máa ṣe ó o pé ìwọ gan alára ń jò lọ kí ó ń jò ní wọn náà máa ń tọ̀ sọ àmọ́ tó bá bá béèrè tó náà bá gbọ́ bẹ̀rẹ̀ sí ṣe gẹ́gẹ́ bí malaika Jibril bó ti ṣe wá ṣe béèrè ṣùgbọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lànà bí sàlàyé nínú àdéhìí nínú àwọn àǹfààní tó tún bẹ nínú àdéhìí ni pé tá a bá lọ ó dáa púpọ̀ ká fi ilẹ̀ gbẹrẹ fún un pé tó o dáa nítorí fẹ́ lé wa náà ló ní gbogbo àwọn àròyìn gíga náà ló ní àwọn àròyìn nínú òun náà ni pé olùmọ̀ olùmọ̀ òun náà gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú àwọn ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ nítorí pé gómìnà sùúrù sọ pé ìbéèrè méjì mọ́ fẹ́ sí kò sọ pé ọ̀kan mọ́ fẹ́ sí kò sọ pé mẹ́ta mọ́ fẹ́ sí kò sọ pé mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mọ́ fẹ́ sí ṣùgbọ́n àná fi ti rọra rẹ̀ máa béèrè máa béèrè débi tó bá fẹ́ béèrè dé pé olùmọ̀ náà gbọ́dọ̀ ṣe sùúrù pàápàá jùlọ tá a bá ti fura mọ̀ pé ẹni tí ń béèrè ó ń béèrè kọ́ fẹ́ mọ̀ ká ṣe sùúrù ká má jẹni tó ṣe pé yọ́ọ́ máa kánjú àbí yóò máa kára kò ní fún ẹni tó fẹ́ ṣèbéèrè láǹfààní láti lè ṣèbéèrè. nínú tánàbí sallallahu alaihi wasallam sọ àmọ́ pé sọ láti pàtàkì pàápàá jùlọ ká máa ṣe lákòókò àkókò rẹ̀ ó pàtàkì púpọ̀. bákan náà nínú ìdáhùn anábì sallallahu alaihi wasallam àmọ́ fáwọn òbí wa ipò tí wọ́n wà ga púpọ̀ àfi ká máa ṣe dáadáa sí wọn àti pọ́nra àyàn ni ká máa ṣe dáadáa sí wọn. a sì mọ̀ pé jihad nínú àǹfààní tó wà ń bẹ jihad ń bẹ ò kò sí parẹ́ sọ Ibn Mas'ud ló wá sọ nínú àǹfààní tó tún wá ń bẹ̀ ni pé akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ó yẹ kó máa fún olùkọ́ rẹ̀ náà nísìnyí kọ́mọ̀jẹ̀ yìí pé ìgbà tó ọba tó lo gbogbo kun tí ń bẹ lára olùkọ́ rẹ̀ tán ló tó wá sọ kó tómi gẹ́lẹ́ má lo gbogbo kun tó wà lára olùkọ́ rẹ̀ tán kó tó kó tó kó tó mú àwọn àbíìrì rẹ̀ wá sókun ní paríparí a rí i pé sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé a bá mójútó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láàpọ̀ níbẹ̀ gbogbo dáná fi fi mà wá ọ̀pọ̀ alhamdulilayi bàbá ti ń rí tá a mọ̀ ká máa dé eléyìí tó bá bá wa wí ká gbìyànjú láti tún ṣe eléyìí tá a ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ náà nínú nǹkan tá a gbọ́ ẹ túbọ̀ jẹ́ amójútó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa ó sì gbàdúrà gbogbo wa ṣé ibi tá a dùn sí ni lónìí yìí báyìí láti máa. Naam. Naam. Assalamu alaikum wa rahmatullah. Naam. Jazakumullahu khairan ṣe. Abẹ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tí ó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tí ó ga jùlọ. Ó bá wa ṣe àlékún dáadáa fún àwọn olùmọ̀ wa. Ó yẹ kí a rí wọn pẹ́ lórí dáadáa. Ọlọ́run jẹ́ kí eléyìí kó máa bẹ nínú àwọn ìwé iṣẹ́ rere wa àti ti àwọn náà ní ọ̀làgbẹ́ndẹ̀ àlùkìyàmọ̀. Naam, insha Allah a rí wípé àǹfààní ti wà fún wa báyìí láti ṣe ìbéèrè fún àwa tí a bá ní ìbéèrè so a ti rí option àti béèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so inṣàlá a bẹ̀rẹ̀ sí fún wa ní ààyè ní ọ̀kọ̀ọ̀kan ní sin inṣàlá so wa tàbá ti fún ní àǹfààní ẹ̀ ká mú béèrè wá wá. naam. naam asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Nam, jazakumullahu khairan ya sheik. Nam àbí Allah subhanahu wa ta'ala kí kó bá sọyún lẹ́sàn rí. Ṣé ìbéèrè mi ni pé tí ẹ̀sùn náà kọ́ wa pé kí àwọn ọmọdé pé tí òun bá ti wọ̀ tí mọ́gbì bá ti wọlé kí àwọn ọmọdé máa wà nínú ilé. So ìmọ̀ fẹ́ béèrè pé ṣé tí ilé téèyàn bá ń gbé tó bá wà fẹ́ǹsì tí compound yẹn máa wà fẹ́ǹsì ṣé àwọn ọmọ yẹn àti àwọn òbí ṣé wọ́n lè wà nínú compound ni ìgbà tí òun ti wọ̀ yẹn àbí inú ilé gangan náà gbúdọ̀ wà náà ìbéèrè mi ni jazakumullahu khairan. àyàkùnlá ó dà pé àgbọ̀ yíwọ́ sà ẹ jẹ́ kí n chẹ́kì nǹkan tí ó ń ṣẹlẹ̀ áfún àyànṣe. Thank you. Hello, sáàgbọ́n mi. Naam, naam, àti gbọ́n yíra ìsàn. Sọ̀n tí ìbéèrè tí wọ́n ṣe ìdáhùn rẹ̀ ni wípé ìgbàtà nàbí sallallahu alaihi wasallam tó ní tóun bá ti wọ̀ ká kó àwọn ọmọ kéékèèké ká kó wọn lẹ̀. So oníbèrè wa ní sáà lè fi wọ́n lẹ̀ sáàrin inú ilé wa tàti fẹ́ǹsì ẹ má fi wọn lẹ káàrin ní ilé tẹtí fún ẹsẹ jẹ kí wọn wọnú yàrá lọ torí pé àsìkò yẹn anábì sallallahu alaihi wasallam sọ fún àwọn ṣẹyà Naam. Naam, ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ọ̀rẹ́ tó kọ̀ ìṣàlọ̀. Naam, bí Na'am, na'am. Àwọn ikùn. Kọ́lọ̀bà ṣe dára fún àwọn ṣáàtùwà. Ìbéèrè ti mi ní pé ẹni apá kan wà tí a sì mọ̀ pé ó ń sún náà ni. Ṣùgbọ́n tí bá fi sọ̀rọ̀, ì máa ń ṣe àpẹẹlẹ àwọn jẹ̀máàtì tẹ̀bílíkì. Ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé a máa sọ pé pèpè sí ibi tẹ̀bílíkì ni àbí kákulẹ̀ máa ká mọ̀ kọ́ bí ara sí ní tí máa sọ ń pa àwọn jamaatu tabligh bẹ́ẹ̀ ni ẹ. alhamdulilayi alhamdulilayi àkọ́kọ́ ni pé lábẹ́ òfin náà bá wa tí wàá gbé súnà lèyìn bá ń tẹ̀lé tí wàá gbé súnà kọjọ́ yàn lójú tí wàá gbé súnà lèyìn bá ń tẹ̀lé ìgbésẹ̀ àgbègbè sí àwọn ahlu súnà bàbàrà lójú èèyàn tí wàá ṣe kíkún yàn sí súnà ló ń wá jẹ́ pé ẹni tó tẹ̀lé súnà náà ló mọ̀ wá ló mọ̀ wá pọ́n ojú ọ̀nà wọn àti ṣèṣì wọn lọ́mọ pọ́nlé. ó ti lè jẹ́ pọ́nà tẹ gbà ṣèbéèrè yẹn ẹ máa tún ṣe ń jọ́nù àwọn ìdáhùn rògbòrè báyìí. àjọyọ̀pọ̀ àfa kan wà tí n ta tó dúró lẹ́yìn sí torí pé tọ́mọ́ dàbí ìgbà tó ṣe pé òun ẹ ti dákọ rẹ̀ fún wa ọ̀rọ̀ wa mọ́ là ń sọ̀rọ̀ wọ́n sọ pé téèyàn bá jẹ́ pé òṣèpítà àfa kan bá wà náà. 有小朋友吗？有小朋友吗？ Hello? Hello? Hello? Bóyá àwọn tàbá fún ní ìbéèrè ẹ̀ẹ́ka dá sí ní ẹ̀dúró báyìí, dáwọ̀ pé kí ní ẹ̀sẹ̀ pọ̀ jù ló ń jẹ́ kó máa hàndù báyìí. Ẹ̀ẹ́ka fáwọn ẹ̀sẹ̀ ẹni ìsìn nìkan bá ti béèrè ẹ̀dẹ́ ká wá ká fi mú jókòtò ní wá sókun. Naam, dákun wà. Naam, ìsìn láà. Naam, jazakumullahu khair. Ah, Ọlọ́mbà jẹ́ kí a rí àwọn alfáwà ní orí ọlọ́njà rí wọn pẹ̀lú ìdádá. Ah, ìbéèrè tọ̀dọ̀ tèmi wé ẹ̀dàkùn gẹ́gẹ́ bí àsìkò táwọn náà lásìkò tí àrùn tí ó ń jáde rẹ̀ nílẹ̀ yìí. Ìgbẹ̀yìn tí ó bá jẹ́ pé pẹ̀lú sábàbí rẹ̀ ni ó padà sọ́dọ̀ ọlọ́run wa tó sì jẹ́ mùsùlùmí. Bó ni a ti kí mùsùlùmí tó sì jẹ́ pé wọ́n ní àgbùdọ̀ fi ara kára wa. ẹni tó náà bá ba lọ kádàrà pé ọba àjàkálẹ̀ àrùn eléyìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọba lọ. akọ́nipa nàbí sallallahu ti fi hàn wá ẹni tó bá jẹ́ pé àjàkálẹ̀ àrùn ló bá jẹ́ sábàbí ikú rẹ̀ yóò ní ìdájọ́ shahid lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o. ṣùgbọ́n shahid tiẹ̀ ó yàtọ̀ tó kú ogun lábala pé àwẹ̀ á sì solatul janaza sí lára ṣèyídì tí wọn ò ní wẹ̀ wọn ní ṣe solatul janaza wọn à ní fásọ gbẹ̀yìn sí lára wọn ní ṣe solatul janaza sí ṣùgbọ́n ẹni tó bá kúrú àjàkálẹ̀ àrùn yìí wọ́n wẹ̀ wọ́n fásọ gbẹ̀yìn sí lára wọ́n tún ṣe solatul janaza sí lára tọ́ tí a bá rí i pé talẹ́ni náà tó kù tí ti kàn fara kátà rẹ̀ tí abala gbé lọ síbi tá a ti fẹ́ ṣe sọ́lá táwọn èèyàn bá fọwọ́ kàn ẹni tẹ́ ìgbọ́dọ̀ fọwọ́ kan ara rẹ̀ bí wọ́n tẹ̀ fásọ sí lágán àìró tún máa bá àwọn èèyàn ta ni ó ti ọ̀ afọsọ náà sí lábò lẹ́sìn fi sí lára tí ò bá rọrùn fún wa èyí tó bá rọrùn fún wa á ṣe èyí tí ò bá rọrùn fún wa ní ṣe nítorí pé òfin ṣẹ̀rí àṣọ ìpè al-maysur la yasqutu bil-ma'sur gbogbo ń tó bá rọ̀ wá lọ́rùn láti ṣe àní fílẹ̀ nítorí èyí tí ò rọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀ ìbá ti wá yé wa báwọn tó bá jẹ́ pé gbogbo ń tá a wí kò lè ṣeéṣe wọ́n á gbókù rẹ̀ fún wa gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ń lo òyìnbó ni wọ́n á ní kẹ́ lọ gbé eh, lẹ́dà báàgì wa tí wọ́n bá yín gbókù yẹn sínú ẹ̀ ẹ̀yin lọ gbé lẹ́dà báàgì wa wọ́n gbé e fún yín wọ́n á sì ti bá yín dá májẹ̀mú pé ẹ̀ gbọ́dọ̀ tú ẹ lọ sin àwọn ọ̀fẹ́ bá yín jóná báwọn ṣe ń jó gbogbo òkú yòókù ná based on your demand ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ tú sọ àwọn náà ní tú àní tú so kò sí sọ́nà fún wa láti wà ẹ̀ nù ẹ jẹ́ kí bó ṣe wà ẹ náà tába ti gbé kalẹ̀ á sì sọ̀látù janaza sí lára báyìí á sì sọ̀látù janaza sí lára kó tó di pa lọ sí ilé ìjẹ̀bù sójà tí ó bá rọ wa lọ́rùn láti ti sọ̀látù janaza sí lára ní ìgbà tí ó ń bẹ nínú lẹ́dà báàgì yẹn a jẹ́ pé lẹ́yìn tá a sínú sàárì rẹ̀ á wà sí sọ̀látù janaza ránṣẹ́ sí lára ilé ìjẹ̀bù sójà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك